ó yàrá. ká ọkọ yẹ yín kọ́ ọkọ mọ̀ pé ìyanu yẹn máa ṣẹlẹ̀. ìyanu máa ṣẹlẹ̀ o ó máa ṣẹlẹ̀ láì gbogbo yín lágbára Ọlọ́run nígbàgbọ́ yẹn lọ́dún yìí a máa rówó ná ó yàrá ṣe olúwa jọ̀wọ́ dáhùn sí i ọlọ́run nìkan ló lè ṣe o ọlọ́run bàbá mi jọ. àpèkánú kò lówó. that's my movie soundtrack man. àpèkánú kò lówó. ó yá ká mú stanley. ṣe. wọ́n ti gbá bọ́ọ̀lù yẹn lọ sóbà. bàbá rihanna. ó ṣàmọ̀. ṣọ́kà ló ṣe. mustandi ọmọge mustandi. Mustandi, standing bọ̀bọ̀ yẹn mú standing ó fẹ́ jó ẹ̀nà lówó ó fẹ́ jó ẹ̀nà lówó ọmọge yẹ́yẹ́ yẹ́yẹ́ ìyẹ́lẹ̀ ìyẹ́lẹ̀ yẹ́kúwálẹ̀ yẹ́kúwálẹ̀ ilé fóbíà ìyẹ́lẹ̀ àlùbọ́sà kékeré kan tó kó sínú omi mo sọ fún kò gbọ́ràn kò tètè ikú bọ́lá kẹ́jíńjà mi o. Hey! aléwájú ń dá mi o eh, eh, eh, mo ní rábà ni o follow me spend money o. Mustadi ọmọge Mustadi Mustadi ìdè fóbíà Mustadi ó fẹ́ jó ẹ̀nà ló ó fẹ́ jó ẹ̀nà ló tó ọmọge yẹ́yẹ́ yẹ́yẹ́ ìyẹ́lẹ̀ yẹ kó wálẹ̀ yẹ kó wálẹ̀ ìyẹ́lẹ̀ ìyẹ́lẹ̀. wo mi ò láìkí ẹ o ẹ kò ṣe wo mo fi ìdí ẹ o. The ah, way you want body, you go kill somebody. The way you want your waist, you dey make me dey crazy. Ọmọ lówó, bèbí lọ́mọ lówó. Ọmọ lówó, èmi lẹ̀gbọ́n débi lówó. Bọ́lá kẹ́jú dání o. Eh? ṣàlẹ̀ wájú ìjà mi o. mo ní rábà ni o. ọlábí sọ́mọ yá jẹ òṣè oyè náà ṣé oyè mú sáńdì ìbẹni tó wà ní mòlù ẹ̀ orí ṣọ́ọ̀bù oyè gbòòrùn ẹ̀ tó wá dalẹ̀ kí wá wọ́ọ̀lù ẹ̀ ṣe lẹ́yìn gan gbogbo bóònù ẹ̀ ó máa ní ìjọdún pẹ́ẹ́lì má lọ fi grammy wé headies ọmọ tún wà lọ́wọ́ legis. má lọ fi grammy wé mẹ́sì òdò ló ta ìdúró ṣe dàgàdà kí tó fọwọ́ bọ̀ ah! má wà gan jẹ ṣe ọmọ yẹn á jẹ mú wọ sùtánà mo tún jẹ ṣe sùtánà tí bá fi ṣiyọ́ máa pé sùtánà èmi àti razino bàbá rihanna let's go baby hey let's go baby wẹ́nà hey hey. <laughs> latest eléyìí o bébé ni ẹ o ṣàṣì dìde phobia ní building eléyìí South Africa ni. bóyá ìjọba South Africa ni. Eh, ni bàtẹ́ ti ga ju olè ló lè lè o ṣàmọ̀ ìyanu máa ṣe bàbá ìyanu ewé nà sọkún bèbè wọ́n bẹ̀rẹ̀ sọkún bèbè magi magi. saklı bebe Maliyeca saklı bebe Kabula saklı bebe Ozo cayda şey saklı bebe Me me me me me me me me me Oşe şey Ah, I just want make you go down. Ah, I just want make you chop like. Uh-huh. Oh, yeah, shake that thing, baby. We are rock that thing, baby. We are flex that baby. We are lick that baby. DJ Phobia. Ow. Hey, go down Hey, Ivo. Shake bud. Here we now. Suck me, baby. Whoa, gala. Suck me, baby. Baby, baby. Suck me, baby. Baby. Suck me, baby. sọkún rere ozo dáìbà sọkún rere. kòmọ́lẹ̀. ẹ ayé yà kí ẹ yà. ọlọ́ọ̀ omi bá yóò mi lẹ́wọ̀ ayé. omi bá Who is in the garden? African beauty. Can I come and see her? No, no, no, no. tá ń lò. àìbò òṣèṣe pọ̀ ewé náà sọkúrú bèbè wọ́zàlà sọkúrú bèbè magi bẹ́ẹ̀gì sọkúrú bèbè màlíyàzà sọkúrú bèbè. push it, push it, push it. Yeah. yeah, yeah, yeah. <laughs> oh shit. sọkún bèbè bàbá Rihanna sọkún bèbè. Yes, oh. I love you, Orisun. I love you, everybody. Ẹ ṣé bàbá hmm. Rihanna wá sínú. Adúpẹ́ pé àpè wá sórí ètò lẹ́nu wípé oh. ẹ wa. Mo ní kò tá bá tún yín gbà mí ẹ̀ tún dá wa lóhùn. Ah. Ẹ rárẹ̀ mo sọ fún yín wọ́n ní pé Wazino yóò perform live ẹ̀ ṣáà ti rí wájú sọ́kúrú bèbè bàbá rí rárá. gbogbo ẹ ni sọ́kúrú bèbè ni. àti mustandi pa. ọ̀nà sọ́kúrú bèbè lẹ́bù. Ah, ó dẹ̀ dùn mí ó dùn mí àwọn ará ni gan-an mọ́ mọ́ pé. wàá ti bọ́ bàtà wàá ti kó mọ́lẹ̀ wàá ti. ìjọ ẹ má dá lóhùn ìjọ ìjọ kò má jò sá ti lẹ̀ kò já sí. ọ̀rẹ́ yẹn náà fọ́nfà ní àwọn olólùfẹ́ yín tọ́gbọ́ pé ah, òun ni òun kọ́ ah, àwọn tiwa ń sáùtì àwọn tiwa ní gbogbo abúlé ẹ̀gbá gbogbo ẹ̀ ọ̀ràn network ẹ bá mi pe nọ́mbà yín fáwọn olólùfẹ́ yín Instagram. Eh, the thing is that nọ́mbà mi ẹ lè pè mí sórí hi ṣe n filẹ̀. ẹ filẹ̀ ah, ẹ filẹ̀ gbọ́dọ̀ wọ́n filẹ̀ fáwọn olórí. odo o eto two mẹ́ta two two two six five three four four <laughs> my instagram handle is at wazino w a z y n o instagram twitter facebook everywhere. wazino ẹ ṣe àdúpẹ́ pé a pè yín lẹ́ẹ̀kan sí ẹyẹ rà lé àwa náà àní ṣe kíni a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí ètò wa Miliki Express ní títí ọ̀sẹ̀ yìí ẹ lè pè mí náà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one three nine six five three seven nine seven lórí Instagram ẹ pàdé mi bẹ́ẹ̀ at civilized ọmọ Ìbàdàn ká tún fi ire ìdùnnú àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dìgbà. bẹ́ẹ̀ni ìpolówó làgùn mu ọjà bẹ́ẹ̀ni ó ṣe kókó torí pé kí ni wọ́n ní pé ẹ̀tàn náà máa kọ́kọ́ tà kan mọ ẹranko tó tà ẹ̀yin èèyàn ẹ̀jẹ̀ ẹ máa gbọ́jà yẹn wá wá fún ìpolówó bẹ́ẹ̀ nítorí wọ́n ní pé ìpolówó yẹn ó ṣe kókó ẹ má wọn pé iṣẹ́ ń kéré ààbò tóbi ẹ wò ó ẹ ṣáà nígbà wọn pé eléyìí tẹ́ fẹ́ ṣe yìí wọ́n máa ṣe kí ni àmú àmú èrè gidi wá ẹ wo fẹ́ àǹfààní ẹ̀ tó bá fẹ́ kàn sí mi náà fún ìpolówó ọjà nọ́mbà mi zero seven zero three nine four three one three five three ẹlẹ́nkejì zero seven zero three nine four three one three five three lórí Facebook Ògúnkọ̀yé Ayọ̀dèjì Samuel lórí Instagram at mr underscore dehgwe káfíìrì àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣẹ́ni south sílẹ̀ wà nísìnyí àti wàá fẹ́ gbéra padà lọ sí Naija any connection ìdí ó yà hit me. <laughs>